الحمد لله وكفى الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وعلى بعد أرجو فعل الله بعثنا لكم كأتى لكم بفعل صلى الله عليه وسلم إفي الله وعثنا الله تيري أجيب تركي من بعض إذا أعني فرضان لا تجعفني أهدو بي لا تيينا أهدو مالا أهدو بكوا أهدو ودكتا ودكتا ورجل نيتو نيتو وهدى وبشرى بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لقد تركت أشياء لا ينقع àwọn àǹfààní tó wà fún ẹni tó ta àtẹni tó rà láti ṣẹ̀ṣà pé mi ń tà mọ́ àbí mi rà mọ́. àti ṣe àlàyé ṣáájú nípa ìyàrá láàyè òun náà ni àǹfààní àti sọ pé mi rà àbí mi ń látàrí àlébù. sọ àlébù lè jẹ́ pé ara ń tà rà lọ́wọ́ tálẹ̀ kù bá ń bẹ lára ń tààrà tí àwọn ẹni tó ní òye nípa arú nǹkan yẹn tí wọ́n bá wò ó tí wọ́n rí i pé àlékún yìí ọ̀dọ̀ ẹni tó tà ló ti wáyé ọ̀kan hàn sẹ́ni tó rà ni bó tilẹ̀ jẹ́ pé ẹni tó tà ó gbé pamọ́ sẹ́ni tó rà kọ́lọ́run tó tó àṣírí rẹ̀ so ọ̀tọ̀ pé kẹ́ni tó rà ọba padà kó lọ́n ọ̀rà mọ́ kó lọ́n ọ̀rà mọ́ kọ́ gba owó rẹ̀ padà ṣùgbọ́n ọwọ́ bàtó ti wà lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n ní

fifty naira lọ wọ́n á lọ rà á ní five hundred naira láti òfin ọlọ́run ọba wa kò sí ní tó burú bẹ́ẹ̀ wọ́n ta nǹkan fifty naira five hundred naira ọlọ́run bá sí màdá ní tọ́ta nù. ṣùgbọ́n tó bá hàn sí ìwọ tó rà pé áá ah, ah, fifty sí five hundred inú ti pọ̀ jù. ọtọ́ lábẹ́ òfin ọlọ́ wípé kó padà wípé ọba tó ní ìmọ̀ láti gbọ́ nípakúgbà rẹ̀. bó tilẹ̀ jẹ́ pé eléyìí lọ́dọ̀ àwọn àfẹnáàdìlà ni àwọn àtúnṣe báyìí lọ́dọ̀ àmàlẹ́kì because ọlọ́run gbàgbé ẹ̀rọ ti ń tajà ní òsín tó burú mbẹ̀ àbí tó sùn wá nípa ọ̀tọ̀ abé tó so ike tó bá rajà wọn máa gbà ńgbà kúgbà sọ pé tó ti rajà máa sọ pé láti láàyè o ti ta ó má lò kó o ti ta má jàǹbá mi ó wọn bá jàǹbá mi wọn tó ń padà bọ̀ wọn ní tó fà ní pé yẹn wọn dàbí ìgbà tó pé ó tutù sílẹ̀ yìí wá kárí gbogbo èèyàn ikú gbogbo ẹni tó bá ti lọ rajà náà lọ́jà tó bá ti rí pé èrè ìtajà láàrọ̀ wọn ti pàṣọ jù só lè dá padà sọ àwọn afọ̀kọ́ àwọn yòókù yẹn sọ kókò lè dá padà ìgbà táwọn àhánájìlá ní àdéhùn yẹn kárí gbogbo èèyàn ni so eléyìí tó súnmọ́ náà ní pé kọfẹ́ kárí gbogbo èèyàn nítorí bẹ́ẹ̀ ni kárakáta wà á ọlọ́run ti káràkátà lẹ́tọ̀ ó ṣe ìbá lẹ́wọ̀ àti gbọ́ pé rẹ̀ ṣẹlẹ̀ sí sàbẹ̀mì náà ní kí wọ́n máa gbá òun náà wọ́n máa ní wọ́n dà padà kò sí gbígbá nínú káràkátà èrè ni wọ́n pè wọn náà ó sì láàká rẹ̀ ó ti kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa ṣáàjì nígbà tó bá débi tó ti fẹ́ rajà nígbà tó fi máa ti kọ ọjà fún iye kan lọ́ọ́ máa sanwó wọn á ní ẹ torí pé mímì so iye tó máa kọ ọjà fún wọn náà na wọn èyí te pé kingsway wọ́n ti sọ pé iye táwọn ń tajà nígbà ọlọ́run bí ọba ọlọ́run tó fún náírà mẹ́wàá náà náírà méjì eh, ọba ọba méjì ọba méjì ààbò ọba náírà ọba náírà náírà ah, bí ọba ti gba so wá ní náírà márùn tó wá padà dé pé nígbà tá wọn náà sì wá jèrè nítorí pé ìgbà tí wọn náà bá rí ràdádá èrè náà lọ́ọ́ jẹ eléyìí jẹ́ ojú jẹ lẹ́yìn náà kìyàwó mú adágún náà kìyàwó tẹ́lifíṣ àǹfààní àti tẹ̀sà látàrí pé wọ́n gbé nǹkan pamọ́ sí yẹn wọ́n gbé nǹkan pamọ́ sí yẹn òun náà ní tọ́jú ẹni tó fẹ́ tajà fún wa ó fi tọ́jú ẹ̀ta fún wa yẹn hàn wá lórí àwòrán tí ó fi mú wa lójú bí gbọ́dọ̀ káwọn ẹni ti ń tẹ ẹran àṣọ nù wọ́n ti mọ ẹran yẹn lábọ ẹran wọ́n á so mọ́lẹ̀ ẹran yẹn ti tẹ̀sẹ̀ bí ma ni wọ́n yà yọmọ rẹ̀ wọ́n á so wàrà wa bẹ̀rẹ̀ fún mi péjọ sínú ọyàn rẹ̀ fún bí ọ̀sẹ̀ kan wàrà tó ń péjọ sínú ọyàn rẹ̀ yìí tó ń péjọ tó tún péjọ tó tún pọ̀ sí tó tún pọ̀ sí òun ló jẹ́ kí ẹran yìí kọ́ máa fẹ̀ kọ́ máa tóbi lójú bí ìgbà tó ti fẹ́ràn ló pa ara rẹ̀ àti wàrà ló kún rẹ̀ ní ìgbà tó ń tọ́ wàrà wàrà òun á mú lọ ní òun á bọ̀ gbà lára gbà lẹ́yìn gbà lẹ́yìn bí àwọn ló wọ́n bá fún wa lẹ́wọ́n bá di lẹ́wọ́n bá di pálí ó di pẹ́ẹ́lí àhà kúlò àti àwọn èèyàn yìí àtàgbárí ni wọ́n lò tó ọkùnrin ìwàlà tó péjọ sínú ọmọ rẹ̀ lójú kọkùnrin yọ ọ̀rọ̀ àbútú sí ra ọtọ́ lábẹ́ òsán náà kọ́kọ́ dá padà àbí kò sì fílẹ̀ o lè fílẹ̀ o lè dá padà lẹ́yìn ìgbà tó bá ti fún ara rẹ̀ ọ̀ dá padà ọ̀wọ́ àdàmúdù mẹ́rin dẹ́bí nù padà pẹ̀lú rẹ̀ mọ́tò mẹ́rin dẹ́bí nù yẹn oní òdìpọ̀ wàrà tó ti fún sáré ẹran yìí báyìí ìwọ náà wàá gba owó rẹ padà tí ẹni tó bá rajà lọ́dọ̀ wọn lórí pé òun rà láwọn àbókè rà ọjà yìí lọ́dọ̀ wa lórí pé ó lówó ṣùgbọ́n kò fẹ́ san ẹni tó rajà lọ́dọ̀ wa tó rà láwọn ọgbàdà wa hàn pé nǹkan lè mà kọ̀rọ́nà owó àti ṣe ṣe kọ́kànwó wa kò fẹ́ san ni ọtọ́ sẹ́ni tó ta fún un ó lò wọ́n sáná tọ́ba ó lè lò wọ́n sáná nítorí pé ó yọrọ bàrà lókun ìgbà tó bá ti tẹ́ ní tọ́ta fún ti ń bẹ̀rẹ̀ bí kọ́ni kó tẹlifíṣàn lọ tà fún yẹn rẹ́gì lọ tà fún yẹn ó sì ń bẹ lálàáfíà rẹ̀ ẹni tó wá tà fún yẹn kò lówó má ó ti bẹni tó ṣe pé gbèsè ti pọ̀ dúró rẹ̀ lọ ṣùgbọ́n lọ́n kádàrà pé nítorí wọ́n fún sí ń bẹ́lẹ̀ kò tí ì lò kò tí ì gbé tà ọtọ́ kọlọ́ tà fún yẹn kọ gba ọjà rẹ̀ padà ẹni tá a fún owó lọ́wọ́ rẹ̀ fẹ́ san irú ẹni tó bá rí bẹ́ẹ̀ a lè sọ pé àtàmú lópin ìgbà tó dà wá bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká gbàtà látàmú. àwọn oníkàràkátà ẹ̀yà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ìjàmbá tọ̀tọ̀ nínú gbogbo nǹkan nínú kàràkátà náà èèwọ̀ náà ni èèwọ̀ náà lọ́jọ́ nínú kàràkátà gẹ́gẹ́ bí gbogbo nǹkan yòókù. èèwọ̀ ló sì jẹ́ kájà bẹ́ẹ̀ kẹ́ni kọ̀bá jẹ́ mùsùlùmí kọ̀bá àmọ́ jẹ́ mùsùlùmí èèyàn ló sì jẹ́ kájàmbá ara wa nínú gbogbo iṣẹ́ ilé ìtọ́ni ìyẹn máa bẹ̀rẹ̀ àwọn ọ̀gọ̀dọ̀ jàǹbẹ́ ní kẹ́mi nínú gbogbo iṣẹ́ tí ìyẹn náà bá ṣe ń ṣe gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń rọ nǹkan gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ bóyá tí ọ̀mọdé ló ń ṣe bóyá tí kápẹ́ńtà ló ń ṣe bóyá tí alágbẹ̀dẹ ló ń ṣe bóyá ìwọ ti jẹ́ni tó ń pè oṣù ló ń ṣe gbogbo sẹ́yìn ohun tí èèyàn bá ń ṣe láyé ìwọ lọ́jọ́ pé kéèyàn gbàǹdà àwọn èèyàn bẹ́ẹ̀ náà nínú káràkátà ìyọ̀ ọjọ́ tó ká kájà mọ́. ẹnìkan ò ní jàǹbá àtọ́jọ́ kókó rọ ni ẹnìkan ò sì ní jàǹbá àtọ́jọ́ pẹ́lẹ́kàn jẹ rọrùn enikan o si ni janba atojo pelekan je ni ti ti màá ké gbogbo jàǹbá pátáláyé kún àti àwọ àtìjà olómọbí láàrin àwọn èèyàn. àbò yọ Hurairah radiyallahu ayé wọn ní ọjọ́ Muhammad sallallahu alaihi wasallam qala ó sọ wípé man hamala alayna as-silaha falaysa minna wa man ghashana falaysa minna akhrajahu Muslim gbogbo ẹnìkẹ́ni tó bá fa nǹkan tó bá fa nǹkan ìjà yọ sí wa gbogbo ẹnikẹ́ni tó bá fa nǹkan ìjà yọ sí wa kò lè jọ́ka nínú wa kò lè jọ́ka nínú wa lẹ́yìn anabi muhammed sọlọ́wọ́ àdúrà rẹ̀ sọ̀rọ̀ tọwọ́ yọ̀gbọ́n yìí àdáyé sọ àti àmà tí mùsùlùmí kọ́ kápá ó gùn pa ó yẹn bá kò lè jọ́ka nínú wa lẹ́yìn anabi muhammed sọlọ́wọ́ àdúrà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mọ̀nàkọ́ sẹ́nà rẹ̀ sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá jàǹbá wa ńkọ́ kò lè jọ́ka nínú wa kọ́dà tó àgbọ̀dọ̀ gbé lórí wọlé àgbọ̀dọ̀ gbé pépà wọlé kó wá jẹ́ kó fẹ́ máa dàpọ̀ ó ti ṣe jàǹbá nù olùkọ́ tí ń wọ ọ̀ràn náà tó fi gbé tó fi gbé wọlé òun náà ti ṣe jàǹbá nù olùkọ́ tí ń pe àpòkọ dáhùn fáwọn ọmọ níbi ìdáwó òun náà ti ṣe jàǹbá nìyẹn fẹ́lẹ́ yìí sẹ́mi nà ẹnikẹ́ni tó bá fi di jàǹbá wa kò lè jọ́ kan wa. ẹ̀yin tẹ́ ń ẹran fáwọn èèyàn jẹ ló kọ pé ẹran làyè lẹ́pa ẹ ti jàǹbá àwọn èèyàn ẹ̀ lè jọ́ kan náà lẹ́yìn àlẹ́ Muhammad sọ̀rọ̀ bá àríwá lè sọ ẹ̀yin tẹ̀ ń bomi pẹ́pọ́ lẹ́sẹ̀ kọ́kẹ́ẹ̀dì ẹ ti jàmbá ẹni tó bá ti jàmbá kò lè jọkàn nínú ọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam òdìdí islam ṣe dáa tó mùsùlùmí lè máa ta àtìsẹ́ ṣùgbọ́n islam lọ́dà jù islam lọ́dà lọ́dà ọ̀rọ̀ kọ́ dáa ti bọ̀ ọ̀sẹ̀ rẹ̀ tó kò sí nǹkan mi tuntun dáa mọ́ islam lọ́dà akramakumullah kò sáyé jàmbá ọmọ yìí dáadáa ti lọ́kọ̀ ẹ̀ fún ọkọ tó fẹ́ fẹ́ ipe onídìí apẹ̀rẹ̀ lọ́mọ yìí ó ti zìnà yìí ó ti ṣe zìnà yìí ó ti sẹ́yìn rí ọ ẹ ti ṣe jàǹbá nù arábìnrin máa ń gbé ṣẹ́ náà fẹ̀rẹ̀ yìí sẹ̀mí nìyà ẹnikẹ́ni tó bá fi lè ṣe jàǹbá fún wa kò lè jọ́ kan nínú wa ẹ mọ̀ kó máa ń yìn bójú ní kọ̀tà dédé pupa pupa ti àdàmàdì ní dípò pé ẹ sọ pé ọmọ o aró ló fi para tó fi dìbò ṣe dáa ó ẹ wá ṣe jàǹbá fún pé ẹ apájọpọ̀ rẹ lọ́mọ wa àdúdú ọmọ bí èdúgbò tí í ṣe rí. tó ajẹ́pẹ́ ti ṣe jàmbá ni ọmọ nǹkan ṣẹ́ náà parí ìṣẹ̀lẹ̀ náà. ẹ̀yin náà ẹ̀yin ọkọ ìyàwó ẹlọ́mọ wa parí dìgírì ẹ̀ ọ́n ní dìgírì nínú ọkùnrin kan sáyẹ̀nsì. àtọ́mọ ọ̀dọ́ sùkúù rí ni wọ́n lè kọ́ gba dìgírì kankan. ẹ̀yin náà nǹkan ọmọ nǹkan ṣẹ́ náà parí ìṣẹ̀lẹ̀ náà. ìṣẹ̀lẹ̀ náà ọmọ ẹyin tó ti pé ẹtú ọsàn ẹtú sínú wọn lè dúró ẹni yóò báyìí. délẹ̀ ó délẹ̀ mà ní. àbá nígbà tó bẹ̀rẹ̀ kọ́tún wọn bá bá pé oṣù ká tí wọ́n fún oṣù ká nǹkan kákì kó tó di fún kọ́tún. ìwé délẹ̀ ah, ẹ bá àti máa tó nù bẹ́ẹ̀ sì máa tó nù ah, ẹ bá ti kó kẹjẹ kó yẹ ẹni tí ó rà igbó ọ̀wọ́sàn tó fẹ́ rà ní. màǹgà ṣẹlẹ̀ fẹ́rẹ̀ ìtẹ̀mí ẹnikẹ́ni tó bá fi jàǹbá kò lè dọ́kàn ní wa. ẹni tó rajà tó dáa tó wá sanwó tí ọ̀dà àdàmàdì owó lọ́sàn owó àgbélẹ̀rọ tó ń rọ nínú ilé rẹ̀ lọ́sàn ah, ó ti jàǹbá wa màǹgà ṣẹlẹ̀ fẹ́rẹ̀ ìtẹ̀mí ẹnikẹ́ni tó bá fi jàǹbá kò lè dọ́kàn nínú wa. ìwọ obìnrin tó ti lóyún olóyún sínú kó tó fọkùnrin ọlọ́kùnrin tó wá gbóyún olóyún lọ bọ́kọ̀ sáré ìṣẹ̀lẹ̀ ẹnikẹ́ni tó wá sí gbèsè jàǹbá sí wa kò lè dọ́kàn nínú wa ìgbàtọ̀ wà lọ́dọ̀ ọkọ tó ń tó ń lọ ṣe zina wá mánugàṣà náà tàbí ìsẹ̀nìyàn níbo làdí ti yọ wọ̀tà ó wọ́n gbogbo ṣíṣe ayé ọmọ yẹn gbogbo gbèsè ayé ọmọ yẹn gbogbo tó wọ́n ṣe gbogbo ẹ̀ náà lọ́wọ́ wọ́n tó kó mọ́ṣáláṣí tó kó jẹ mánugàṣà náà tàbí ìsẹ̀nìyàn àbẹ́ ẹ̀dín kan lọ tọ́ ilé ìjọba bákan nínú àwọn ọ̀tọ̀ tíṣẹ̀rí àtúntún mọ́ wa. òun náà ah, ni à ń pè ní al-iqala al ni pé ǹṣe má èyí tí o sì má jà mọ́ nínú káràtà ó ní à ẹ̀dàkùn ìta mọ́ ẹ̀dàkùn ìrà mọ́ òṣìṣẹ́ lábẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ka tá ti ṣàlàyé síwájú yìí ọkàn rí pé kò wọ rà ọkàn rí pé kò wọ tà ẹ̀mẹ́yẹ nǹkan tí gbogbo wa náà rà láyé tá a padà tún wípé ah tó bá ti fẹ́ràn àyè kò bá dáa pọ̀ sẹ́nìkan bá padà gbé orí sí lábẹ́ kankan lábẹ́ ẹ̀sà kankan nínú àwọn tá a ti síwájú lórí kò sí tó burú kẹ́ rẹ̀ tó rọ́jú ní rọ́jú sàn torí rẹ̀ ń ra mọ́ ọjọ́ ìṣesí gbogbo ẹni tó bá kábàámà nípa

ọ wá padà gbé nǹkan wọn abẹ́ láti ẹ̀rọ ìdílé ẹ̀gbá padà ó gbìyànjú kí wọ́n gbà láti sanwó rẹ̀ ọ̀nà ń dìní kò sí ń tó tọ́ ọ̀n bẹ nínú dáadáa ibi tí wọ́n bá gbé ọ̀yà mọ́ tí ó sì sí lábẹ́ ọ̀kan nínú àwọn àǹfààní àti sẹ̀sán yẹn lórí kì í ṣe é pé ẹ ṣe nǹkan rà ju bó ti ṣe máa lọ fún rẹ̀ òun lọ́kàn rí i kò sì dá mẹ́jẹ̀mú tẹ́lẹ̀ kò sì ń tó burú pípé kẹ́yìn gba ọ̀dà yẹn padà. torí bá nàbẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó sì wá lójú kòkòrò bẹ́ẹ̀ pété ní ká tajà fún tó bá lè wọ̀n ọ̀rọ̀ mú lágbàá padà kò sì ń tó burú bẹ́ẹ̀. ẹni tó sì tajà fún wa tó bá lè ná tàná kò burú ká gbowó wa padà ká gbọ́jà rẹ̀ fún ilé bíi ilé nìsí so wọ́n padà wá dàálù kókò pé àwọn ṣé títí làwọn máa sùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àpérò wọn ni pé títà táwọn tọ̀ pé àwọn kò burú lábẹ́ òfin ọlọ́run kan padà wá bẹ́ẹ̀ ni tó rà pé ẹ dákun àtàlẹ́ yìí kò sì sí tó burú pọ̀ ní ọkọ̀ tọ̀ ẹ bá kó wò ní ìwé ilé ìtìmí náà rẹ̀ kò sì tó burú mẹ́. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìwọ náà tọ̀ọ̀rọ̀ alé ó lè padà rí pé lé tọ̀ọ̀rọ̀ àkókò kọ́ ọ lọ bá wọn fẹ́ dákun ìfẹ́ ra lé yìí má ẹ padà káwọn náà sì dáwọ́ rẹ̀ padà fún ògbólé wọn lẹ̀. anábì sọ nínú àkàdé títí ń ṣèwá lójú kòkòrò kámẹ́tì jẹ́ni tí ó kọ̀ láti gba ohun tá a tà padà lẹ́ni tá a tà fún tó bá lọ́rọ̀ rà mọ́. kámọ́kọ̀ láti dá ní tá padà nígbà tẹ́ni tó tà fún wa bá lọ́rọ̀ rà mọ́. onímọ̀ ní ọkọ̀ ọ̀lẹ́ mùsùlùmí náà ọkọ̀ ọ̀lẹ́ ọlọ́ọ̀ رواه أبو داود وابن ماجه بسند صحيح هذا صلى الله عليه وسلم tubada ìrànmọ́ mùsùlùmí ìtàmọ́ mùsùlùmí ọlọ́run ọba ẹlẹ́dàá wa yọ̀bù náà gbé ọ̀kan kù yọ̀bù náà gbé ọ̀kan kù yọ̀bù náà gbé ìkùnà tiẹ̀ náà kúrò fún tubada lọ́jọ́ gbẹ̀ngàn ìtajà wa o ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ lásán tẹ fún sára invoice yìí tọ́ba tẹ̀lé sẹ́ni sọ fún ọ̀rọ̀ àmọ́ ó bá padà owó sẹ́ni náà tẹ́ kọ́ lọ́wọ́ tẹ́tẹ́ ọ̀gá náà lọ́wọ́ tó ń dàgbà yá èsì pé àjọ àtọ̀tọ̀rọ̀ ta ti sọ abẹ́ ti gbé torí tọ́rọ̀ mọ̀lẹ́kà lọ́wọ́ tí ó. nínú bọ́lá àtàkùn láì jẹ́ pé ọjà yẹn ti wà ńlẹ̀ àmọ́ ata àtìgbòwò rẹ̀ níbi tá à ń ti ṣòwò ọjà tí ò tíì sí òun tí ò tíì dáyọ̀ àtìgbòwò rẹ̀ lágbàá rẹ̀ ìsìláàmù gbà kí bá a lè tajà bẹ́ẹ̀ ká tajà tí ò tíì sí pẹ̀lú pa àtìgbòwò rẹ̀ lágbàá rẹ̀ ìsìláàmù gbà bẹ́ẹ̀ láti fi ṣe ìbẹ̀fọ́ fáwọn mùsùlùmí láti fi gbọ́ bùkátà orúkọ rẹ̀ máa jẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ àti tó máa ń pè ní ẹsẹ̀ òun náà ni bẹ́yì ọmọ ẹ̀jẹ̀ ní bí sẹ́mẹ̀ ní ìhàlù káta ọjà sáńgbà ní ìgbà tó bá yá pẹ̀lú owó rẹ̀ lọ́wọ́. ọjà káàkà ti sanwó ìgbàgbà àti ìrọ̀dàgbà ọtọ́ lábẹ́ òfin ọlọ́run bá wà gẹ́gẹ́ bíi kéèyàn san fifty thousand naira lórí pé èèyàn fi gba àpò àgbàdo òbí lẹ́yìn oṣù mẹ́jọ èèyàn kan fifty thousand naira fagbẹ̀ lórí pé yóò fi fún yàn ní ogún àpò àgbàdo ní oṣù mẹ́jọ sísìn eléyìí là ń pè ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ nígbà tó ti pé àgbàdo nǹkan àgbẹ̀ ò ti gbìn dípò pààrọ̀ àìpé àgbàdo ti yọjú funfun ni àbí aláwọ̀ yìí Ibn Abbas radiyallahu anhuma من أسلف في شيء ففي كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم متفق عليه ẹnikẹ́ni tó bá fi lè sanwó ọjà lásán lẹ̀ kó jẹ́ ó jẹ́ wípé ẹni tó ń sanwó rẹ̀ lásán lẹ̀ yẹn òṣùwọ̀n kan tó yé mi o mélòó ló sọ̀rọ̀ ní tó ń san owó yẹn kalẹ̀ ó yé o iye tó bá ti jẹ́ pé tó bá jẹ́ pé gbá ni wọ́n fi hàn igbá mélòó lówó sọ fún kalẹ̀. báwo ló ṣe wúwo tó títí di ìgbà kan tá a dá mọ̀ àsìkò rẹ̀ náà gbọ́dọ̀ jẹun tó yé ìgbà tó ń bà kí làwọn mẹ́jọ sí májèmọ́ káràkátà yòókù onáàni ẹlẹ́mọ̀gbìn mọ́tìlá bí onáàni ká ma nta fẹ́ gba fa owó wa ta ẹ̀wà ni mo fẹ́ rà àgbàdo ni mo fẹ́ rà ìrẹsì ni mo fẹ́ rà ọkà bàbà ni mo fẹ́ rà sòjéèrò ni mo fẹ́ rà ọgbọ́dọ̀ yìí ọgbọ́dọ̀ wa jẹ́ pé nta fẹ́ fi gbà padà kò yé láti fi kàn kẹ́kọ̀ọ́ fún mi mo kọ́ ní títà ọ̀rọ̀ kó fi fún mi ní nǹkan kan nínú èrè oko rárá ẹ gbọ́dọ̀ sọ nǹkan tó fẹ́ fi gbà padà wọlé ayé mo bẹ sẹ́nà májèmú mi òun náà gba gbọ́dọ̀ mọ iye owó tí wọ́n náà san àwọn kan lówó kan kò fi fún mi ní àpàdé ogún àpò àgbàdo ara owó kan báwò àwọn kan ní iye báyìí tọ májèmú kẹta ọgbọ hó eré májèlé fìlà àpò tọ́jú tó fi tẹ́sí sọ̀rọ̀ náà ló ti sáwọ̀ kéṣe pé lọ́kàbọ̀ torí tọ́mọ̀ bàrà bíi bẹ́ẹ̀ yọ̀ ẹ̀yìn ní bẹ́ẹ̀ pé gbèsè láti ọ̀rọ̀ àgbèsè wàá sanwó rẹ̀ lẹ́ẹ̀kan náà wàá ní ti náà ní táwọn fẹ́ fowó yẹn rà kò ì tí ì sí kò ì tí ì sí yọ padà wà ní bí gbọ́dọ̀ pé àbí ọdún tó lọ dáko rẹ̀ ni. májèmú mi wọ́n fowó ṣèfẹ̀fẹ̀ tẹ̀sí àǹdùn jẹ̀hẹ́rẹ́ káwọn yìí kẹta fi ṣàpàtà ẹni ní ìròyìn tí ò ní jẹ́ kó bí ìṣújú kan àgbàdo ní ìfìfàn ẹ̀ àgbàdo tí ti fi fàn irú àgbàdo ọ̀dọ́ wa tó ti yé gbogbo wa àgbàdo kókòkò àbí àgbàdo gbogbodogbogbodò àgbàdo fọ́nfọ́nfọ́nfọ́n àbí aláwọ̀ yìí. májàmú mi dẹ́kun ajọ̀lẹ̀ yìí abẹ́rẹ́ ọ̀gá kọ ààyè ìgbà tí a gba nǹkan tá a rà yẹn wọn máa kí á ní olóore àti ààyè ibi tá a ti gbà abẹ́rẹ́ sọ torí ẹ̀fẹ́ yẹn sọ ẹ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan tó bá máa wà orí rẹ̀ ó lè ra sálámù ó lè ṣe sálámù lára sùn ó lè ṣe sálámù lára ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan tó máa wà wọn máa ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àǹfààní tó sì wà bẹ́ẹ̀ kò ní àdìpẹ́ mi lówó ṣùgbọ́n mo ní ìdí ọjà tó ti fi wà gbẹ̀ ọ́ padà ní láǹfààní oko eléyìí tó bí ìsìn bẹ́ẹ̀ ni ó sì ṣe é ṣe kọjá pé àgbẹ̀ tí ó tajà yìí fún mi látàálẹ̀ òun náà mú káàtó owó láti fi roko ilẹ̀ ń bẹ ṣùgbọ́n kò lówó tó fi roko kò tó fi gbìn kò tó fi gbàlágbàro sọtẹ́ ìgbà tó wá ń ra ọjà yìí lára lẹ̀ yóò fún àgbẹ̀ láǹfààní àti lè rówó dáko yóò sì fún láǹfààní àti jẹ́ wípé lẹ́yìn ìgbà tó bá ta tèmi tí mo rà fún mi tán yóò tún ní àtàtẹ́kù tó ní orí ìgbẹ́mbẹ̀ tó lè tàtẹ́ lómi sọ àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi nípa pé màmú ti rà lára lẹ̀ yóò fi sí iye tí ń bá rà tí mo bá fi sùúrù dìgbà tí wọ́n bá tó kórè oko bẹ́ẹ̀. àǹfààní ti bẹ́ẹ̀ ká gbé pé tí ọ̀gá sí èmi tí mo wá ń ra ọjà lára alẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ìsìn kọ́ ìlú náà láti lówó dàpọ̀. torí àǹfààní bẹ́ẹ̀ tó kìíní kejì o. ìdí ìnà tí sọ̀rọ̀ ìṣẹ̀sán tó fi gba bẹ́ẹ̀ ọ̀sán wọlé. nínú àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú káàkátà òun náà ni ọmọ ẹ̀dá tó yẹ ọjà báyìí yẹ báyìí níta ẹ̀ máa ta ẹ̀ lọ ẹ̀yìn òṣòwò ẹ̀ gbọ́dọ̀ tá ti bẹ̀ lọ ẹ̀ gbọ́dọ̀ tá ti bẹ̀ lọ. ẹ̀rí kí nígbà kan máa di ọlọ́dà tó yẹ báyìí máa ta yìí máa ní í ṣe pẹ̀lú ọ̀gbọ́dọ̀ ju yẹ báyìí lọ kìí kìí ní í ṣe pẹ̀lú dídín ẹni tó bá wù ó lè dín oṣù mọ́kànlá rẹ̀ tá ti kò ní rí àbùsílẹ̀ lẹ́nu tí ń tajà kò sì ní sí ìdí ẹrù léni lórí kò ní sí ìdí ẹrù léni lórí nínú rẹ̀ fẹ́ni tí ó rà yìí yẹn ni pé ẹni tí ó tà ó pè ọ̀tà ní iye tẹ́lẹ̀ tí wọ́n tà kò sì ní wọ ẹni tí ó rà lọ́wọ́ láti rà ní iye eléyìí wọ́n pè ní títí iye lọ́jà lábẹ́ òfin ṣẹ̀ríyà èrò ẹni ká di iye lọ́jà lópin ìgbà tó bá ṣe é pé ṣíṣe àròsí ń bẹ́nu rẹ̀ sáwọn lápò tí wàá ti ń bẹ́ńdẹ̀ sáwọn àwọn gbọ́dọ̀ ṣe àbí jíjẹ wọn pa ń bẹ́ńdẹ̀ láì tọ̀ lópin ìgbà táwọn náà yọnu sí ẹ̀rọ kíláàsì bákan náà tó bá ti ṣe àkójọpọ̀ pé ńdọ́rọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ẹ̀fẹ́ dínà rẹ̀ náà ọ̀nà àlèrè ẹ̀fẹ́ kan ṣàtàlérè ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀wọ́ torí ẹ̀rọ mẹ́lọ Muhammad sọ̀rọ̀ bá àlọ́ sọ́yìn àti wò ó nígbà tó ní ó di lọ́gbà tí àwọn èèyàn máa tà wọ́n ní ìdílé báyìí lọ aláǹdí ni àwọn ẹ̀ka àwọn èèyàn rẹ̀ àwọn ọ̀fẹ́ káwọn òkú lọ pàdé ọlọ́run nípò pẹ́ nìkan bẹ nínú àwọn èèyàn tó ní nǹkan kan gbà lọ́dọ̀ àwọn táwọn ti gbà kúrò lọ́dọ̀ rẹ̀ ń gbàgbọ́ subhanallah ṣe eléyìí túmọ̀ sí pé ẹ̀dẹ́ká kíjọba ọmọ àti iye lọ́jà pé price control kìnnìkan kò sí nọ́ọ̀lànà torí pé generally gbogbo price control ìjọ nípa ń bẹ́ẹ̀ ní ó kéré jù ó kéré jù kọ́lá tó ti pé wọ́n ṣàbòsí sáwọn iye táǹtà wọn ń jèrè ńbẹ̀ náà kan bá wọn kà ń yẹ wọn so ṣùgbọ́n ìjọ nípa ń bẹ́ẹ̀ àbúrọ̀já wọn kọ́ ọlọ́run ni wọ́n tàkàdé wọ́n sì ní dandan wọn gbọ́dọ̀ jẹ́ ju iye báyìí mu àbúrọ̀ máa fi gbèdéke sí iye tí yẹn lè jẹ́ àyàfi tó bá ti rí pé àwọn èèyàn wọn ti rán yàtà nínú ìlú kan àwọn ọ̀la mi lójú owó rẹ̀ máa ń lé jù náà yẹn lọ́nà tí ìrọ̀mọ̀ fún ìrọ̀rùn láti rà ìjọba lè dá sílẹ̀ níbi táwọn ìdá ti yàtà wọ́n lè dá sí láti mú kílẹ̀ ayé ọ̀tọ̀ ọ̀nà fáwọn àtúntò tí àwọn ọmọ ẹ̀yẹ tí ọjà ń dé iye tó dà ń bá jáde kí ló ń tọ́ ọ̀nà tí ń tà ìjọba ìta sí pé ẹgbẹ̀rún káàkiri báyìí lọ nítorí títà yẹn lè ba àwọn nǹkan wọn eléyìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà náà wọ́n lè ṣe price control. àtọ́lọ́pọ̀ wá ọ̀tọ́ ká kọjá pamọ́ lè o tí kọjá pamọ́ kámọ́ wá fi sun ọjà wọn eléyìí ọ̀tọ̀ rọ̀ ó là ń pè ní alu ẹ́tíkà ó náà ní kéèyàn ọ̀rọ̀ ọjà kókó pamọ́ nítorí tó lè ba àdínkù láàrin àwọn èèyàn. kó wọ èyí lóba tún lò kéṣì. láì rẹ̀ pọ̀ láwùjọ wa wọn máa rí kókó wọn máa rí kókó pamọ́ wọn á máa ra ṣùgbọ́n tó kó pamọ́ sì ní kíkó iṣu ó dé pẹ̀ ọ̀rọ̀ pé náà tọ̀ kẹ́ ẹ ra ọjà kẹ́ ẹ kó pamọ́ nítorí àti pé ọwọ́ láti òfin ọlọ́ọ̀tọ̀ pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn ń jẹ táwọn èèyàn mu fal-ihtikaru haram ìwọ ni kápọ̀ jàpamọ́ kó lè bá a di fọ́nmọ́ owó rẹ̀ wá gbẹ́ni òkè tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan jíjẹ nǹkan mímu haram nítorí pé ẹjẹ tọ́ka sí ni kójú kòkòrò ń ba yín jà ìwà àwòrán dà yín náà òbí àwòrán bíléèkì ń bẹ ẹ sì ń fẹ́ kí aró ní àwìn ẹ ń fẹ́ kí aró ní àwìn ẹ sì rí i pé irú ẹ náà ni wọ́n ń ṣẹlẹ̀ náà àwùjọ nígbà tó bá dé pé ẹni tí ń tajà wọ́n kó pamọ́ ẹ sì máa sọ pé ah, ìlú ọ̀dọ́ wájú ìní yọ̀dọ̀ yọ̀dà lọ wájú tààrẹ ni náà ti ń kó báwò ìbéèrè jẹ́ nǹkan ọjà pamọ́ ẹ̀yìn ẹ sì lé ayé wọn hàn mí ìwọ̀n bí ìrètí ẹ bá dé fún wọn fàlùbáǹkà kí láǹfààní kó wọ́pọ̀ ọmọ làlùbáǹkà bó bá kàn lọ́pọ̀ ń pọ́ yà tí ò lálùbáríkà kan kí ni àǹfààní ẹ̀ wọ́n láǹfààní kẹta. lànàbì sallallahu alaihi wasallam ló ti fi hàn wípé láì kẹkẹrò ìlọ́kọ́kọ̀ ẹnì kan ò ní mọ kọjá pamọ́ nítorí pé lè ba àti wípé wọ́n kẹ̀kù ọwọ́ agbóró lórí àyàfi aláṣẹ eléyìí ó fi hàn wípé ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run bá nǹkan kan jẹ́ àtọwọ́rọ́ àtọwọ́rọ́ pọ̀ wúlẹ̀ ní pé mọ̀ ń wá owó ṣùgbọ́n ìlówó ìṣẹ̀lẹ̀ nílá ń lò sọ́tọ́ kí wọ́n lọ gba ọjà kan láwùn tí mo bá wá gbà láwùn tí mi ò wá tà ẹ́ lómi nítorí owó ni mo ní kò sí nítorí mọ̀ ẹni tí mo ká tó owó kò rẹ́ni yá lówó. ṣùgbọ́n rẹ̀ ń tajà fún láwìn ọjà tó máa ń tà fún láwìn òun lọ tà torí gbà tó ti rà láwìn tó ti jẹ gbèsè òun lọ tà gbàtọ́ wà tà ìwà rúru ọ̀tà bẹ́ẹ̀ lòun ṣe ń tọ́ ọ̀rà rúru yìí owó tó rí yìí ọwọ́ àlọ́ ní àṣìbí tó ní sí lọ́jọ́ tí ẹni tó rà lọ́dọ̀ rẹ̀ iná ló tún tà fún ọwọ́ àtà fún lọ́wọ́ tó kéré sí iye tó ń tà fún ọ. tó eléyìí rí bá ń bẹ́ ń bẹ̀ ọ́. bí bọ́dọ̀ pé ọ̀ ń bùkátà owó. ọwọ́ lọ bá ẹnìkan tó lè fún òun ta táyà mọ́tò. ọwọ́ ń ná táyà lọ́dọ̀ rẹ̀. wọ́n á ní táyà fifteen thousand. ọwọ́ á ní kí wọ́n tà fún ọ láwùn. àwọn wá gbà fáwọn tà fún ọ láwùn wọ́n wá ta fún ọ náà lórí fifteen thousand wọ́n wá tún ní kọ́ ra padà lọ́dọ̀ rẹ̀ àmọ́ kọ́ ra ten thousand lórí pé wọ́n jẹ wọ́n ní fifteen thousand eléyìí ni wọ́n pè ní bẹ́ẹ̀ ọ̀là yìí náà haramu lè lóyìn lábẹ́ òfin ọlọ. alhamdulilayi abu alayhi adúgbò fún ọlọ́wà wọn dà jáde àwọn ènìyàn kọ́ lórí dáadáa ọ̀rọ̀ láti ń gbọ́ lóye ẹjẹ́ àjòjú ká di mú káyọ̀ sí àǹfààní kí dáadé lo àpò oníwèé ṣe wà ní ọ̀nà àdìkí àwọn àkọ́lọ́jà dọ́là kan tó pẹ̀lú dáadáa ibà yìí ládùúgbò sí ní alẹ́ tó nítorí àsìkò ọjọ́ ti lọ ẹjọ́ pàdé àwọn olùwádìí gbàsìkò ní ẹjọ́ mẹ́jọ kọ́lá sọ ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sálámù alaykum warahmatullahi wabarakatuh.